Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 4, Basic Dialogue, Dialogue for Learning. Ago. Ago. Ago. Ago. Excuse me, or knock knock. Ago. Excuse me, or knock knock. agụ ya ya agụ agụ agụ ya agụ ya agụ ya agụ ya You're excused or come ahead. Agoyao. You're excused or come ahead. Agoyao. Kene. Kene. Èyí. Èyí. Kene. Kene. kí ni yìí kí yìí. What is this? kí yìí. What is this? kí ni yìí. àpótí àpótí àpótí àpótí àpótí ni àpótí ni. It's a box. Àpótí ni. It's a box. Àpótí ni. Àpótí. Àpótí. Kí kíni àpótí kíni àpótí kíni. What kind of box? àpótí kíni.